There is this story of a poor woman who wrote a letter and sent it to God. Umutakada. Umugege. tàkàdá, letter mú gègé, ó kọ post ẹ̀ post office. Arákùnrin kan tó ń ṣiṣẹ́ post office yìí rí lẹ́tà náà, ó yanu à, ó pé ẹgbàá mi eléwo ló kọ lẹ́tà tó àdírẹ́sẹ̀ sí ọlọ́run arákùnrin yìí já lẹ́tà ó kà á àánú ṣe é nítorí ẹni tó kọ lẹ́tà yìí ń ké sí ọlọ́run lọ́rùn pé ọkọ òun ti kú ìyà yìí pọ̀ fóun àtàwọn ọmọ ọjà wórógbó òun ò lọ déédéé pàbàǹbarì ẹ̀ landlord fed dẹrù òun síta òun dẹ̀ nílò hundred thousand naira Ni kia kia má bàa ti post office bá pe àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ó ṣàlàyé ọ̀rọ̀ obìnrin yìí fún wọn wọ́n dáwọ́ ṣùgbọ́n kò pé hundred thousand naira wọ́n kó ninety thousand naira torí dá sínú envelope wọn kò ránṣẹ́ sí arábìnrin yìí. So what happened next? She wrote another letter to God. Ó kọ lẹ́tà padà sí Ọlọ́run. Ó dúpẹ́ oore owó tọ́lọ́run ṣe fún òun. Ó ní ṣùgbọ́n next time tí Ọlọ́run bá máa fowó ránṣẹ́ sí òun kó má send ẹ̀ through post office torí olè làwọn tó ń ṣiṣẹ́ ní post office. <laughs> wọ́n ten thousand naira nínú hundred thousand naira tí ọlọ́run kó <laughs> Anyways, who has another joke to keep us going? This was not a joke. It happened for real. Oh, whatever. It was funny. It's Keaton's birthday. Let's make it lively. I mean, what do you think? This is the darkest birthday I've ever attended. You ò celebrate any birthday. Besides, èmi kọ́ ni mo ní kí NEPA múnú wa lọ ní hostel. <laughs> Jo, ó dín di ìwọ ọmọ olówó. Kí ni reason tó fi celebrate birthday? Àti pe kilo ló máa tèkè láti ra epo sínú jẹnẹrétọ̀? Ká tanná, ká jógbẹ̀dù, ká nice time. Undo wà lé ní I have my reason. And I think I know your reason because you don't have a boyfriend right hundred level ló ṣì she kó tó di pé graduate ó boyfriend nínú school yìí and then in four to five years time I'm a graduate by then you won't be having a dark and lonely birthday like this again. Okay, ladies and gentlemen, um, I want to say a very big thank you to you all for coming out to celebrate my baby. Sherry, ìròyìn ayọ̀ tí baby mi mú Ah, is worth celebrating. So thank you all. God bless you. Thank you. Wait a minute. Now, Olumide. Ṣó you come and celebrate àbí kó máa ṣáyún ẹ̀? Girlfriend tiẹ̀ ń travel to America. So o bá rí really. alaye are you listening to yourself ṣó fẹ́ lọ kó sọ̀hún ni don't be ridiculous abeg. some guys ṣá kill joy ni wọ́n mẹ́. pẹ̀lẹ́ bọ̀ tóbi kí ni point ẹ̀. america land of opportunities. so jamo waiti akata chinko àwọn ló kún síbẹ̀ mẹ́rin. Ah, ah tó bá bẹ́ẹ̀ lómi lọ kọ́. ok ok ok jẹ́ kí n bi ẹ́ just one simple question ọtí mélòó ló ti mu tó ti ń ta gọ́gọ́ ẹ̀. ok fún ẹ̀yin tí ẹ tí yóò tí ẹ ṣì wà normal i'm saying a big thank you to you all yes, for coming to celebrate. ẹ mọ̀ pé kò easy rárá ṣá mm-hmm. kò ń ṣe nǹkan tó easy in this part of the world kéèyàn wá rí American visa on a platter of gold ah, we should celebrate actually. ẹ̀rọ tí kẹ́ ẹ yó. yes sir. this is worth celebrating and we will celebrate. that's yes, it. thank you guys. <laughs> Um, níwò yìí Monday mm-hmm. kì í tán ó ti máa wà ní US. <laughs> Thank you, everybody ẹ ṣé gan ẹ̀yin mi ẹ ṣé tẹ celebrate pẹ̀lú mi nǹkan ayọ̀ báyìí òun la màmá para wa ṣe. <laughs> okay so quick one gẹ́gẹ́ bí everybody ṣe mọ̀ pé àwọn parents mi ò sí ní Nigeria for a long time London ni wọ́n wà but I found London too boring so mo sọ fún wọn pé America lèmi fẹ́ lọ so wọ́n dẹ̀ fún mi ní condition wọ́n ní tí mi ò bá rí American visa gbà títí tí mo fi parí service ma ní láti join wọn ní London èmi náà dẹ̀ ti gba kámú pé mm, má lọ join wọn ní London you know but just today mm -hmm. just today <laughs> voila <laughs> so wọ́n ti fún mi ní American. Woo! I'll be going to America for masters me, ní Michigan State University. MSU baby. Ṣé tí ẹ mọ special on special nípa Michigan State University? No, tell us. I don't even know <laughs> because me, ò débẹ̀ Right dà pé ọtí mi ti fẹ́ máa pa mí díẹ̀díẹ̀. <laughs> but you know what enjoy ẹ gbádùn because mo ti declare mọ́ àsun àti ẹja àti ọtí for every yes. That means there is uh-huh. that is gypsy for the radio. mọ nǹkan o oh, fine jàre orí stress láwa yìí tó ń ṣubú bó ṣe ń rìn tó ló fine. mo kó sí babe take it easy now bó ṣe ń ṣe yóò dáa. okay all right go go you know what? Please, can I have the key? They can drive there. I'll drive you home, please. Let me have the key. I'm a daily maker to daily now. I know. Oh, what am I even saying? I'm a deli. Eh. Oh, sorry. Oh, okay, oh, okay, Sorry. okay. Sorry. Go, go. No, she's good. She's good. I'm going home. See you guys. All right. See you. Thank mm-hmm. you. Thank you. Mm-hmm. As I was saying, I'm a koko deli. Uh-huh. Kato deli me. I know. Like I'm supposed to drop you off. Yes, yes you are. But me, ò lè jẹ́ kó drive nírú situation to why you see. Don't let us put our lives in danger, please. I beg you. No, Not. Ashwambi. Ah, Ashwambi. All right, we will. Yeah, thank you. Easy. Make love. Thank you. I'm so honored. Make love to me right now. Make love to you. We're here. Oh, don't go, Bita. Why? Come on. Don't be a chicken like oh, pọ. o ti tún o ti carry? kẹ́rì. mukiwa? kí wá mú kí wá lọ lè bàbẹ́. Oh. let me let me let me take you okay i'm coming. what's this now? Pecan. Uh huh. Uh huh. bóyá ilé bàbá ẹ yá ilé bàbá ẹ kò ti yá. báyìí wọlé. bí bàbá mi kò sí wàhálà. I'm fine. You're not fine. I can see you. You're not fine. máa oh. jọ̀n, má lọ ṣe bí àṣejọ máa gbọ̀n. Ọmọ lọ́mọ láàrin èrò, ṣé wọ́n nílé ìjọ jẹ́ kí n wò. Never tell me shit, something like it, come on let me jọ, dicky let me eat. tó bá jẹ pákó má tún lọ kú get away kó má dolófo. I'm going crazy, baby, I'm going crazy. Come whine it for me, baby, come whine it for me. I'm going crazy, baby, I'm going crazy. Come whine it for me, baby, come whine it for me. Baby, don't go, never take it slow, don't go. Zero energy without you when you give it to me, baby, without it. la kẹ̀kẹ́ ká má lẹ́mi pé kó sì jọ díkì lẹ́mi iyì tó bá jẹ pákó má tún lọ kúbo má lọ ṣe fúnfó kẹ́rẹ̀wé kó má I'm going crazy. àáfà orí ọtí ọ̀fẹ́ ó mú amúpara ah, ah. by now ṣé kò yẹ kó ti mọ géèjà rẹ kò yẹ kó mọ límìt ẹ ẹ eh, ọwọ́ epo. wàhálà ẹ̀ gangan ló jẹ́ kí n throw up kò ń ṣọtí tí mo mú ah, ṣebí ó ní ara ẹ̀ ò yá ló ṣe lè lọ sí party best friend ẹ̀ níbo ló ti rẹ́rẹ́dì tó fi ń rojọ́ báyìí. O ọ̀rọ̀ bí ìsọkúsọ ni rè à ń sọ̀rọ̀ nípa wípé kò mọ gauge àti limit kó o yéé ṣọwọ́ epo kiri òun sọ̀rọ̀ nípa wípé ara mi ò yá mi ò lọ sí party best friend mi ṣé energy tí màá fi lọ party ni mo fi máa sọ̀rọ̀ àbí màá fi máa advice ẹ̀ ẹ́ tó bá dẹ̀ jẹ́ wípé ìwọ ni girlfriend ẹ̀ ló ń travel out ló ń lọ sí America báyìí. ọlọ́run ti dé bẹ́ẹ̀ tóbi ṣé lára ẹ máa gbóná bíi tóbi rin wà á ti máa kákun oríṣiríṣi tó bá débẹ̀ ó máa cheat on me ní tó bá cheat on me ó lọ yàlè ní this that wà ti máa rí oríṣiríṣi Tóbi you have trust issues you have to change kí ló dé ah, ah. ó tọrọ ní kó má san òun o I have energy for you. ṣo fẹ́ gbọ́ tọrọ. fẹ́ sàn. ṣo fẹ́ gbọ́ tọrọ. ó fẹ́ sàn. Olumide ò lè wait kó discharge kìtàn. You know why? torí kò lọ́ọ̀fù ẹ̀ ah. owó bàbá ẹ̀ nìkan ló ń ta sí in case you don't know another girlfriend olúmídé kò ń ṣọ̀rọ̀ ẹ̀ kì í tán o another girlfriend tó tó sìngbọ̀nlẹ̀ àjọ wà ní club lálẹ́ yìí ni so stop saying what you don't know ìwọ ṣáà máa dúpẹ́ pé o ní boyfriend tó dáa o ní boyfriend tó wà faithful sí ẹ. Mm. And I just wish you can add being responsible to your profile. I guess nobody has it all. A little better told me that nobody has it all. Why are you so perfect? I mean, Odalo Mokuri, Odudu Onton ó kàwé ó níṣẹ́ gidi lọ́wọ́ ó nífẹ̀ẹ́ mi ó wà romantic and above all you are caring and always want my success. If nobody has it all, What is your flaw, Olumide Fashoranti? Mm. Yeah. Olumide. Kí ni? Kí ló ṣe? Kí ni? the steering. Please park. No, park, park, park, park, park. No, park, park, park. Sorry. Park, park, park. Park, please, park, park. Eh, What fẹ́ bà me jẹ́ Eh, It's in mo máa fi ń gbọ́ pé yóò the steering. Ojú mi ò rí rí. Please park. Let me drive ṣé wọn ti ojú ẹ ti dá. ṣé òpó ojú ẹ ti dá dáadáa. of course of course ah you you as in àfi wípé mi ìgbọ́ rí. Let's go. Eh? Ọmọ, ah, you guys really had fun today oh. Hey, I o. Ẹ ti ẹ̀ tún ṣe Ah, hey, Oh, mo miss o. Oh my days. And eh, babe, èwo nínú our girls yìí ni girlfriend Olumide? Why do you want to know? I'm just curious. The less you know, the better. Irọ́ ló ń pa. only ò your girlfriend kankan. Ó kàn wọ ẹ̀kọ́ san tó Good then. oh, good night. Joe, let me. That's tún ní girlfriend ẹ̀. I believe in one man, one woman at a time. Okay? You're just a pathetic liar. Jo, she a lè It's okay. no sleep for the wicked. Ìkàlẹ̀ yẹn ọkùnrin kò tán ẹnu ẹ̀ ló wà yẹn. Ọtí tó mu ti pọ̀ ju ó ti lójú kòkòrò Shut up, you're killing me. What a day. Oh. honey mixed with vodka. Mad combination. What? Ah. It was the squishies for me. Hey, babe. Is it just me, or there was something really off tonight? Like, like what, babe? girl kan wà ní pàtí yẹn kò kí ń ṣe ọ̀rẹ́ wa kò dẹ̀ kí ń ṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ wa girl náà ó ṣe water curls and then ó wọ tube àti short ó fojú jọ chinko. ah Tony. yes. can you just come office? i mean don't go there gbójú gbójú pátápátá kó ṣe gbogbo nǹkan tí ojú bá rí báyìí lẹ́nu máa ń sọ babe. Nadia kí láǹfààní pàǹbára wa rìn tá a lè bára wa sòótọ́ ọ̀rọ̀ ṣé o rò pọ́rọ̀ ilé padà pa ọ̀rẹ́ wa lára báyìí. Ah, babe yeah. can we just talk about the drinks the dances. small chains, swimming, and um, <sighs> I don't want to say the last word. It was the school shoes for me. <laughs> ṣe gángangan. <sighs> ẹni tó bá lọ sí pàtì kò ṣọ́ra fóríṣiríṣi nínú ìmú. <sighs> ta ló rẹ̀ ń ṣe. ah squishy sam last year kò pure rárá there is something about that squishes. kò ní jẹ́ kéèyàn sùn gbádùn pẹ̀lú ìranù ìmọ̀ rádaràda tó o bá ní patí lọ dẹ̀ jókòó lé o bá mọ̀ ipò ọmọ ti mù dòrùn mọ́yàn lójú ń sìn. Hold on, it's slow, slow now. I did to tell you none. Ṣé mi ò ti ṣìnà ilé gan báyìí? Ṣé wàá ṣìnà ilé? Àfẹ́ òṣèlú mọ̀ náà lé ẹ̀mọ́. Ìbò kí lè fi sínú school shoes dààmú nínú? which is ọ̀rọ̀ tó ti mọ̀ nǹkan tó rọ́ọ̀lù ẹ̀. torí olóbi ti ń vibrate ah, báyìí o. ọpọlọ jẹ vibrate. kí ló ṣẹlẹ̀. yé. Táre, ṣó jábọ́ sórí mọ́tò ni? Kò jábọ́ fi mọ́tò gbá ni. Kò ló fi mọ́tò gbá. Ah, but I'm still curious, Kito why tí o fẹ́ celebrate birthday bí ti tó mi sìn. kò sígbà tí mo celebrate birthday mi tí nǹkan burúkú ṣẹlẹ̀ something always go wrong. hey superstition superstition ó dín di ìwọ university students. ló ń ronú báyìí. oníkálukú ló mọ nǹkan tó bẹ́lẹ̀ dán òun mú she may be right. Hmm irú ẹ̀mí báyìí mi kì í sùn lọ́sàn-án mm-hmm. tí mo bá sùn lọ́sàn-án mo máa lálàákàlà ni tẹ̀fọ́rí tẹ̀fọ́rí ni màá fi jí and I will be sick immediately. Oh, I'm living with weirdos. But on a serious note, Kitan, ṣé o ti ever celebrate birthday tí nǹkan kan burúkú ṣẹlẹ̀ sí ẹ? Not once not twice kì í ṣe birthday nìkan pàápàá each time tí mo bá ti celebrate anything at all nǹkan burúkú kan máa ṣẹlẹ̀ ni ó dàbí pori mi ò fariwo. wọ́n lè fi mọ́tò gbà. kí ni kí ni ká wá ah wọn kò sẹ́ni tó rí wa jẹ́ ká ra kọ́kọ́ wọ bọ́ sílẹ̀ náà tó mú next to mú ṣe. Ah. ọkùnrin ti kú. Akípayọ̀. kí ni eh, kí ni kí lápá yọ. Eh, èmi tí mo travel lọ sí Amẹ́ríkà Monday. jẹ́ ká tètè kọ́ ọlọ́pàá. ká kọ́ ọlọ́pàá ṣó mọ nǹkan tó ń sọ ṣá ká kọ́ ọlọ́pàá pẹ̀lú gbogbo rògbòdìyàn gbogbo ẹnu wa ń rùn bó wọn máa wọn máa mọ pé máa ń jáná mọ mọ́tò wa lẹ́nu nínà. ẹyin kí ló wá kàn wá ṣé ká dúró ni tó bá mú wa pẹ̀lú gbogbo ọtí tá mu tó ń rùn wa they will charge us for DUI and manslaughter get in the car and let's go jọ. lọ wọlé àbí kí ni. wọ́n a máa ṣọ̀rọ̀ ìlú kúrò ní o. Was anybody told us so? We're fine. Let's just leave here. Let's just go. But, but, but what? Should like anything? Please stop traveling in London Monday. No. So, let's just go. Was anybody told you what? She took on while. Let's go. Frank, go. Bóyá kò tí kú Eh, so? Only a doctor can certify. Boy, ó ti kú Yeah, that's fine. Hopefully a doctor will find him. Let's just get out of here. fẹ́ ṣe báyìí? Kí la fẹ́ ṣe sí? Kí la fẹ́ ṣe? A máa ti pààyàn náà mà nìyẹn. Tó bá lọ pọlọ́pàá tọ́lọ́pàá bá mọ̀ sí nǹkan. Kí ni kò calm down kò? Tó bá jẹ́ pọlọ́pàá ń tẹ̀lé wa kọ̀ọ̀kan. Kò sí ọlọ́pàá kankan tó tẹ̀lé wa. Kò sí anybody tó tẹ̀lé wa. Mo ti ti Mo ti ti gbá láti wáwé láti wọ̀ jáde ká kan jù sí ká kan jù sí lọ́wọ́ ẹ̀yìn since tó jẹ́ pé kò ní sẹ́nibọ̀dì ilé tó bá travel á jù sọ́wọ́ ẹ̀yìn then tó bá ti lọ lọ́jọ́ monday kò ní sẹ́nibọ̀dì tó máa mú nǹkan kan kò ní sẹ́nibọ̀dì torí wa. what are you saying? Eh, báwo ni oorun ẹ̀ ṣe ni máa disturb gbogbo neighborhood? báwo la ṣe máa dé òkú sínú compound táwọn neighbors ò ní máa wọ́n dà pé òórùn yìí ibo ló ti wá. igi la fẹ́ wá ṣe báyìí. I don't know I don't know I don't know what am I going to ah. do I don't know I don't know I don't know I don't know I don't know. okay oh, okay okay fine okay. at àti stress At àti stress ara wa so let's let's just go to bed by the time taba ma fi jí lọ́la brain wa ma ti wa refresh then you think of what to do and all of that so jẹ́ kí n tètè máa lọlé because aago méjìlá ti fẹ́ lù so. are you are you are you are you okay what did you just say. ẹ kí n máa lọlé ni tí ó bá dẹ̀ dọ́là a bá ṣe máa sọ̀tọ̀ ọ̀rọ̀ yìí. oh my god like o fẹ́ máa lọ sílé tí bá tiẹ̀ sọ fún ẹ pé mo lè sùn sínú ilé yìí mo lè dá sùn sínú ilé yìí lálẹ́ yìí ṣé kò yẹ kó sọ fún mi pé no o fẹ́ fi èmi àti òkú sílẹ̀ nínú ilé. bọ ó mọ pé mọ sí ti ń pè mí láti ìrọ̀lẹ́ tí wọ́n rí mi get so ọ̀rọ̀ dẹ̀ láì kíkí máa sùn ta so i have to go home. no no no like mom sí pé yes you tell her wàá pè wọ́n ni yes wàá sọ fún wọn pé there is a situation babe there is actually a situation can't you see. Ah, mo fẹ́ jẹ́ kí n sọ mo tún fẹ́ complicate issue yẹn na mo ti máa sọ̀rọ̀ kọ́ bẹ́ẹ̀ yẹn fún wọn. Have you trying to tell her that? Ah, babe, babe, ó dájú o. Ah! Okay. What? Ó dájú gan o. Like. Ó jẹ́ pé mo dọ̀rọ̀ mo dájú kọ́ lè léyìn náà but I'm just telling you the reality ọmọ máa wá oh, mi. Oh, oh. I see. You're not a perfect man after all. Ọ̀dájú gan you go? Ah, oh okay. my God. Okay, okay, fine. Um, let's do this. Uh, a Jacka, walk with wọ́ òkú yẹn jáde. A Juicy, jù sí. A máa jù sí ní sọ́kẹ̀wé. Oh my God. Wait nǹkan tí mo mọ̀ tó dá mi lójú ah! òkú ò lè rùn tó bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá jù sínú ẹ̀kọ́ yìí òórùn bẹ́ẹ̀ làwọn èèyàn máa máa gbọ́ máa gbé òórùn òkú dumping ah! down let go of this. Ah! kí ni. olùmídé ó dájú o ìka ni ẹ o. wọ́n gbọ́ gbọ́ gbọ́ ìka kí i'm trying to provide solution here you're telling me pé mo dájú are you gonna give me a hand and let's get this thing out. Are you going to give me a hand or not? Kí ló kọ́ máa nìyí? Kí ló kọ́ máa nìyí lára mọ́? try it. Here. Sorry. Disease, oh my god. Did you just do that? Did you just do that? close. let me get the bad look. Please. Wait, let me get the bad look. Be fast. Oh God. Bem assim, bem assim, bem assim, Sinora. Ìbúrọ̀lá kò bá èèyàn wo lélẹ̀ irú àkóbá ni eléni ní èèyàn wo ní ọkùnrin yìí ló mú màjẹ́ kójú òdùnnú padà dọ́jọ́ ìbànújẹ́ mọ́ mi lọ́wọ́ ta ni mo ṣe tí ó darí jí mi torí Ọlọ́run. wá I don't know. Check ká lọ now. Please go. Ah. Ah. ah. sanjol sanjol lórúkọ mi mo lọ́mọ nílé ẹjọ́ ẹ gbé mi lọ sọ́ọ̀sì hospital. no police. We have an injured and dying man in our house. Uh, uh, what do we do? See, let me think. See, you know what? What? Oratiri Botiri the only thing I feel we can do now is go smart. is a castle. Big brother, Ramsey. do Tiny big brother. ẹgbẹ́ olómìdé ni big brother wọ́n ní kí fún yín nóòtì yìí. so school yìí ni ìwọ náà wà ló múra báyìí. <laughs> well they call me smart and it's a smart way to swag. can you please wear your trousers properly. <sighs> two hundred level lẹwà abẹ́ ń ṣe bí mọ́mì mi. okay okay okay. for the sake of Egbon. ó ti fa to mi okay, ẹgbà. Just dress you. Yo, sis. Alright, ah, take care. That little boy. We need some mature ideas here. See, forget about maturity or no maturity. Or maturity kọ́ I know Smart so well. But you ṣe a lot of terrible things Never tó one university so I am sure that he can handle this case. He's the best man at this time. Tá bá pe Smart. Tó lọ pe ọlọ́pàá ńkọ́. Kí la And besides, do you know what time it is? Uh, Almost 1 a.m. Forget about all that. Ọmọ ìgboro And about the time, don't worry about it. He would always find his way to get here. <laughs> I don't like the sound of that. I don't like it. See, smart is the only help. Let's just call him, okay? Let's go call him. Let's go and call him. <laughs> Let's go. kí ló ṣẹlẹ̀? wàhálà bá o mi lé wá mi lè wá sílé àwọn àti kìtọ lórí ẹ̀wọ̀n pé mi lè get cab gan by this time. jìnnà díẹ̀ síbẹ̀ it's more than an hour láti rìn débẹ̀. Ah, ẹ jẹ́ kí n mọ̀ kọ́ tí mo lè ṣe sí i. dé ilé àwọn àtìkìtàn ẹ̀gbọ́n olómìnira ní kí n yọjú sáwọn níbẹ̀. <sighs> mi understand lóòrè ló fẹ́ lọ sílé àwọn àtìkìtàn owó tẹ̀mí ni. so kí ló wà so urgent tó yẹn tí ọkọ olómìnira kan fi máa gbẹ pé kò sáré ojú sáwọn jẹ́ kí sáré yọjú sí wọn máa rí níta. jẹ́ ìwọ tó ní mọ́tò báwo ló ṣe fẹ́ ṣe. mo máa rìn ní ọgọ́sì mi mo ní táwọn sọ pé mi pé kí n máa bọ̀. wàá rìn ó tẹ́ pé mo lè ní mental stress pẹ̀lú condition tí mo wà. smart smart ìgbà mi lórí ọlọ́run. não machuca. Que, que não vale de tudo. activate visa náà gan bóyá orí mi ò fariwo ni. This is not the first time you'll been celebrating a party or something or anything at all. Man, you call Oyala Koba. Last birthday tí mo ṣe gan. Ẹ jẹ́ ta sílẹ̀. Níbi táwọn guys méjì kan tí a fìwé pè tí wọ́n ti ń bára wọn jà tó lọ gúnra wọn nígò irú nǹkan tó ṣẹlẹ̀ yìí mà ló ń gbé àwọn ẹlòmíì dẹ́wọ̀n ṣáwa náà ní ṣé wọn báyìí because even at this point àti mọ̀ nǹkan tá a fẹ́ ṣe the man is still alive ó tún lóun ló mọ lé. ṣe ṣe ṣe ṣe. Uh, Ọlọ́run ní jẹ́ ká wá ṣẹ̀wọ̀n okay nǹkan tí mo dẹ̀ ṣe pé smart nìyẹn I know you would have better ideas about this whole situation and please for the sake of God stop saying negative things to us please. Hey, come stop there. Uh, officer, I. Where did you go? Mo fẹ́ sáré dé ilé ẹ̀gbọ́n mi. O fẹ́ sáré dé do ẹ̀gbọ́n ẹ̀ lóru yìí. Clayton lè What is the urgent business there? Ẹ̀gbọ́n mi àti ìyàwó wọn argument mo dẹ̀ fẹ́ lọ bá wọn settle. Which kind of argument? What kind of argument that you can wait till tomorrow morning? ọ̀gá ìdé urgent so i gats settle the matter for them. nǹkan ẹ̀kọ́ tó ń pariwo náà ni ìdé urgent ìdé urgent ok níbo lẹ́gbọ́n èèyàn ń gbé. ìkẹjà. ṣé ọ̀nà kẹjà ló wà yìí. kò kí n ṣe ilé ẹ̀gbọ́n mi ni mò ń lọ ilé girlfriend ẹ̀gbọ́n mi ni ẹ̀gbọ́n mi dẹ̀ wà ń bẹ̀ so àwọn méjì dẹ̀ ń jà mo dẹ̀ fẹ́ lọ bá wọn parí jà. irọ́ irọ́ dùn lẹ́nu ẹ̀ irọ́ dùn lẹ́nu ẹ ọ́fíìsà eh, this guy need to be arrested. definitely we will arrest you. kí ló ṣẹlẹ̀ with due respect kí ló Que with toilets. You wanna sí nǹkan kan. ọlọ́pàá nígbà tẹ̀lẹ̀ ti confam ibi tí mò ń bọ̀ ṣẹlẹ̀ wá lọ báyìí. kí ló dé tẹ̀rù ń bà yín. ẹ̀rù ò bà mí ẹ̀rù bíi ti báwo ẹ̀rù ò bà but this is guilt shown in your face. Mm, I'm, I'm not guilty. I'm just angry. Angry? Are you sure there is nothing? There's nothing. Sound Viper Ajawa ló ń It's a German shepherd. Òun ló ń agitate nínú kéèjì. Àbí ṣe fẹ́ kí n túlẹ̀ fún yín? Mm, mm, mm, that's not necessary. That's not necessary. Okay then. Bye for now. Awesome. Jire. Yeah, really. Ẹ̀wọ̀n rẹ o. Why then baby see? Ẹ bá ti máa pè mí náà. Ṣé Bólúmídé ló sọ pé o ní experience? Irú experience burúkú wo nìyẹn? Sọ̀rọ̀ bẹ́yìn náà. Remember those days of troubleshooting nínú ọgbà? Ah! Báwo lẹ ṣe máa fi university days We see University days tí mi ní bùkátà tí mi ní responsibility kankan. Ah! Mi ló tiẹ̀ lọ ọgbọ̀n orí mi gbà ẹ̀. Kò ṣàsìkò ìsìn tí girlfriend mi ti lóyún tí mo ti ní bùkátà. Nelly ti lóyún. Nelly ti lóyún jàre. And now I may never see my baby being born torí pé ti pè mí sọ́ràn. I'm now an accessory to murder. Kò tí ì kú náà. Kò So, what's the plan now? We don't know. We don't know la ṣe pè é. Ah. Hey. Eh. Ah. Okay. Guys, guys, any idea? Ah. Hmm, what are we going to do? Okay. Okay, I. Pẹ̀lú bí nǹkan right now, I feel we should all go to bed. by the time that máa fi jí brain wa máa ti refreshed and we can all think straight because for me I have not slept in two days eh, tí me about so in the next 30 minutes ẹ̀mí mi sọ fún mi pé máa ya wèrè so mi à kàkó I'm serious. Ah, jẹ́ ká wá. 嗯。 àbí àlàkọ ni mo lá mo lálàá pé mo fi ẹsẹ̀ rìn láti ilé mi ọlọ́pàá dá mi dúró wọ́n tẹ̀lé mi wá sí ilé àwọn àǹtíkì tán yes ìgbà tí wọ́n lọ ẹ fi òkú hàn mí nínú sọ́kìwé. alábí ti bá wọ wọn ṣàlàlólá o òótọ́ nípa fi mọ́tò gbáyàn lálẹ́ àná. ẹ òótọ́ ni ah, wáyé tẹ máa pè mí sínú nǹkan báyìí náà kí ni tó ń sọ̀rọ̀ báyìí náà mo explain everything for ẹ náà kò ń ṣe fún ọ̀tàwá náà pa fi mọ́tò gbáyàn náà. Ah, I can't believe this is not a dream. You see, this is the work of my enemies. Àbí kí ni Roman yẹn náà ń wá káàkiri ní táìmì yìí? tó fi wá jáná mọ́ mọ́tò wa lẹ́nu ṣé mo lè travel mọ́ báyìí ẹ ẹni ní Saturday ọ̀la Sunday Sunday ló bọ́ Monday lójú kó tó yẹ kí n máa ṣe lọ́wọ́ ìbá ìbá ìkọ́ lélẹ́yìí ló máa jẹ́ kí nǹkan tá a rò kó bà nǹkan tá a rò jẹ́ I'm supposed to be packing right now. ọlọ́pàá ti dé. kò ń ṣe ọlọ́pàá jọ máa ń ta fi mọ́tò báyìí ló ń gba síwèjì. òkú gbá síwèjì nǹkan ṣe mí. àní kò tí ì kú tán ó ṣe mí díẹ̀díẹ̀. bọ̀ wá ìtẹ̀ sọ fún mi. a sọ fún ẹ a sọ fún ẹ ìwọ ló farabalẹ̀ náà. Ah, ẹ dúró náà orí mi ò pé o ah, torí báwo lẹ ṣe máa pè mí kúrò lẹ́gbẹ̀ẹ́ bèbè mi lóru tí màá dẹ̀ máa bọ̀ like. smart awuyewuye kan ń lọ nínú skul pé ó wà nínú ẹgbẹ́ òkùnkùn don't even lie to me are you. ó fi ajé búra kò sí nǹkan tó jọ. kí ló dé tó lè fi ọlọ́run búra. <sighs> ok mo fi ọlọ́run búra ṣórí mo understand psych àwọn èèyàn torí pé mo máa ń ṣe láòláò so wọ́n rò wípé i be bad boy. ọ̀rọ̀ làòlàò kọ́ lélẹ́yìí olúmídé tó ń tẹ̀lé kiri tó ń pè ní big brother kò ṣáà kìí ṣe làólàó adẹ̀rí gbọ́ pé eégún ṣẹnu jẹ́jẹ́ mutí ni adman ni wọ́n ń pè tójú bá pa fírí in fact wọ́n ló dájú ju èṣù lọ but bó ṣe máa máa sọ̀rọ̀ nìyẹn bí ọ̀lẹ kò lè jà. it's all rumors. sori bó ṣe advice mi pé kí n ṣọ́ra fún ẹ̀gbọ́n olómìdé ní girlfriend wọn náà wọ̀n wọn against me wọn <laughs> ní mo belong ah, babe it's all rumors we are just innocent sharp guys. smart what about drugs. kí ló fà á kí ló mú tó fi pẹ̀lú àwọn tó lọ wọlé lecturer àbúrò bí àmì òré ń gbà tó wọlé lóru. You can't even deny it. Stop drug abuse, smart. I know you can't be in your right senses That's a joint group of students Lolon lecturer. Smart. Ilé rẹ̀ ló ti jáde. I don't know. ló wà nínú school system bí wa last. because i can't be in my right senses kí ni ẹ bá bọ̀ wá sọ́dọ̀ yín lóru. can you please stop. stop what. stop ranting. our lives are all at stake here. báwo la ṣe fẹ́ kúrò nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. well i'm innocent. in fact i'm calling the cops on you guys. o ti parọ́ fáwọn ọlọ́pàá lálẹ́ àná already. mo parọ́. we are in it together. mo parọ́ pé kí ni. guys what is wrong with you. Is this what we need now? Ṣé nǹkan tó kàn lélẹ́yìí ni? Tó jẹ́ ká máa wọ́nà àbáyọ. Okay, I'm thinking. Nígbà tí eléyìí ò tí kú, Ken, ṣé a lè tọ́jú ẹ̀ fúnra wa? And if it gets better, a máa bẹ̀. Kódà a lè fún lówó. What do you think? time wo ló fẹ́ take kárẹ̀ tó yá mo ń travel lọ́tún la. ẹ wo ẹyẹ gbàdé travel nísìnyí báyìí náà. Ah! Ah! ẹ̀yin jẹ́ iṣẹ́ ìmọ̀ nǹkan ẹ mọ̀ pé àìgbọ̀rẹ̀ nìyé ẹ mọ̀ pé bẹ̀rẹ̀ lórí ibú ni ẹ mọ̀ pé bẹ̀rẹ̀ lórí ibú ni a máa ṣe ẹ̀wọ̀n a máa pẹ́ lẹ́wọ̀n tó bọ́ You yìí tó ṣe ká máa wá solution to the problem this is what we are doing. okay solution solution. okay okay mo rò pé tábàgbé lọ sọ́spítù nǹkan àkókò mọ̀ ọmọ gba. maybe we kidnapped him for hours already a máa ṣẹ̀wọ̀n. but tẹ́ bá lè provide nǹkan tó tayé dúró di time yìí we will be fine in fact you guys will be fine. ó dé máa máa yọrọ ẹ kúrò máa yọrọ ẹ kúrò we are in it together don't you get it. ah uh, don see can you get your stop stop. o kì í sùn rárá ni o ti sáré jí nìyẹn láì ṣe epo òyìnbó tí kò kì í sùn. Ah. ọkàn mi ò kúrò nínú nǹkan tí mo rí lánàá yẹn ta ni gẹ́ọ̀ yẹn bá wa kó má lọ jẹ́ nǹkan tí mo ń lò. kan ṣá ah, ṣé o lè get mind ẹ off nǹkan tó rí lánàá ni can you guys just let me sleep. but it's eight thirty already. so ṣiṣẹ́ wà lẹ́ni ni why can't I sleep till two pm. guys we need to talk tó bá jẹ́ pé nǹkan tí mò ń rò ló ṣẹlẹ̀ then I need to inform travel. She needs to know the type of guy she's dealing with. <sighs> PJ. Yes, babe. Please do me a favor. And what is that? Can you please lock Dunia up in the toilet? ci shi ó lé ó lè ti lọ ó lè ti lọ o. kò sí ẹni ẹni wẹ kò sí ẹni wẹ. ah how did you do that what's going on. What's going on? Ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo. A jẹ́ pé ibi tá a fẹ́ gbin obì sí, obì ti lálẹ́ wù ní ẹ̀. Ah. Ah, bóyá o ti wọ́ kú síbì kan or something see see a lè sọ pé Ọlọ́run ló ṣe léyìí because we are we can't be too short, okay tó bá lọ tó bá lọ dédé padà wá ńkọ́. kí ló ti ẹ sọ gan tó bá lọ pọlọpàá ńkọ́ tọlọpàá bá tẹ̀lé débi ńkọ́ kí la fẹ́ ṣe kí la fẹ́ ṣe torí mo ṣe kò tẹ̀lé mi. ẹ wo ẹ jẹ́ ká dúpẹ́ pé ó tiẹ̀ ti lọ ẹ̀yin kẹ́hìntẹ̀lé travel níjọ́ monday ẹ wo èmi lè máa lọ́sìn ire o ṣe sùúrù náà kọ́lọ́ kọ́lọ́ mo ti lock gate ni ah. kí ẹ̀mí ò dẹ̀ mọ́bi tó wà so you can't go anywhere ṣé ọmọ wa mi bá ẹni because no. this is this is mi ò mọ mi ti ẹ̀ mọ́ kó tí mo fẹ́ pè. ilẹ̀ mi ilẹ̀ mi. sí sí sí ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká ṣe sùúrù let's let's just calm down okay. this is not the time to argue okay let's ẹ jẹ́ ká ẹ jẹ́ ká dúró for few hours in case tó bá padà just calm ẹ̀gbọ́n ẹ̀gbọ́n iye òkan mi nà iye òkan mi. fọlọ́mọdé jáde lọ fọlọ́mọdé tó. o lè fara balẹ̀. kò sí nínú ibẹ̀ mọ́ this is not a matter of this is the truth. alo ti lọ ẹ ṣáà máa lọ ṣe é jẹ́ kẹ́mi máa lọ. máa is the party alone? lọ bóyá o find where ẹ lost hospital Have you lè ní wọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wo ẹ ṣí mi lẹ̀ ẹ jẹ́ kí mi máa to sílé pé mi ti fẹ́ pè mí pa mẹ́sẹ̀jì ló ti kú orí fóònù smart yes. fine àmọ́ jẹ́ kó lọ. ọlọ́ṣẹ́ but ṣé o mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbí báyìí kò kí ń ṣe nǹkan tá a máa ń sọ síta. <laughs> we are taking this to our grave right. yes we are taking it to our grave. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n máa lọ ṣe ṣé mo lè máa lọ. wo jẹ́ kí n náà jẹ́ kí n náà máa lọ. Hmm? lọ síbò. How will báwo ló ṣe máa fi mí situation man? what what kind of a man are you tí bá tẹ̀ wá suggest ẹ̀ fún ẹ pé kó máa lọ ṣé kò yẹ kí wọ́n no ó máa dúró tì mí so ìgídà yẹ fò ní ẹ. Is that the kind of man you are? It's okay! It's okay! Is that it is okay. ẹ wo ẹ dọ ẹ wo èmi ti it's okay i'm here. o me see them alone. máa lọ. i'm here. ẹ wo ẹ wá bá gate ẹ jọ ẹ wá gate. yọ ibo lọ lọ lọ. ilé mò ń lọ ẹ jọ ẹ wá bá gate. bẹ́ẹ̀ ṣí gate fún mi ẹ kí ló dé tó lè ṣe pé mi náà Ah. The day of my scream, yeah. don't know. I don't know, but I can feel his presence around us. I can feel him. I can feel him. Whoa. Whoa. Whoa. Mommy. Mommy. his presence. ṣùgbọ́n ọkàn mi sọ fún mi pé smart ma eventually betray wa oyún ti lọ́pọ̀lọpàá tó bá dọ́rú ẹ̀ wò ayé ẹ̀ ò ní dá nẹ́lì ìyàwó ẹ̀ gan kò ní sọ láyọ̀. Calm down. let's check èèyàn mọ̀ sí náà ṣé ò rí gbogbo miss calls mi. mo mo rí kó kò ń ṣe báyìí ni. kò ń ṣe báwo wá ni báwo wá ni kí ló ṣe tó wá jókòó sílé obìnrin ẹ i had to go into FBI mode láti mọ̀ pé obìnrin ló tẹ̀lé lọ sí club ẹ o tún wá lọ sí club náà nìyẹn ṣebí tálẹ́bálẹ́ a máa ń fọmọ ayòfáyò ni kí ló ṣe tó wá sílé àwọn á pe fóònù ẹ pe fóònù ẹ pe fóònù ẹ pe fóònù ẹ ò gbé fóònù mo tún send message sí ẹ ò kà á ò ṣe anything kí ló ń ṣe yín kí ló ń ṣẹlẹ̀ ṣé mo báyà mọ́mí ẹ ti ṣe kó sókè tó ṣé tèmi ò bá sí lára in our state ṣé òun ló tún máa ṣe wàhálà mọ́mí ẹ ló máa ṣe wàhálà máa wá ẹ kiri kí ló ń ṣe yan ọmọ ọ̀sìn yìí for God's sake kí ló ń ṣe yín kí lè ń ṣe láti Friday títí di Sunday now tẹ̀lé mi báyìí báyìí a lọ lé báyìí báyìí. iléyá. olùmíjẹ. tẹ́lẹ̀ tó ti bá fẹ́ bákan. olùmíjẹ ìranù ṣe kí nọ́ọ̀sẹ̀. Demola, ibo lo wà? Congratulations, darling. Tomorrow is the D-Day. yeah, right. Ọmọ nǹkan, ọdún ẹni mo travel. Wow, that would be a great honor. Má bọ̀ má Okay, okay. fẹ́ wá sílé wa pé ṣe mọ̀ ó ń travel dẹ̀ fẹ́ máa gbálé wa lọ sí airport inú mi tẹ̀ sí dùn mú ní àmú wọn lè wọn lè kó máa bọ̀ kó máa bọ̀ ṣàdédé ni mo kàn bẹ̀rẹ̀ sí gbáriwo ah. kí ló ṣẹlẹ̀ èlò kí ló ṣe kí ló ṣe kò sọ̀rọ̀ mo ṣàn gbọ́ background noise mi ò kankan mọ́. Ah. ló wá ní ká máa kórìí lọ wo bébì aláti pọ̀ ọlọ́pàá báyìí báyìí torí àmọ̀ bí àwọn kidnappers àbọ̀wọ̀n kan lọ lọ àtàkẹ́ mọ́lé èmi ò lè lọ fẹ̀sùn ọ̀daràn alágẹ̀mọ́ ìdò ó tó dẹ̀ ni o ok bóyá ká kọ́ lọ police station ká lọ file report better but in that case let me call Olumide kó wá pàdé wá ń bẹ̀ wọ́n á tún lè answer better àwọn questions táwọn ọlọ́pàá máa bèèrè lọ́wọ́. ok do that now make ẹ wo ẹyin ẹyin ẹ wọlé ẹjọ èmi ò fẹ́ wọlé ẹ ṣe àti ìwọlé ìwọlé kẹlẹsàn nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ wo nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ wọlé kíákíá tó bí. calm down baby calm down ní sùúrù ní sùúrù Stay here. Stay here. <sighs> só sí mi lẹ́nu ó tún buyọ̀ sí ìsúre kò ṣeé pọ́nlá bẹ́ẹ̀ ìyọ̀nre kò ṣeé tú dànù ọ̀gá ọmọ mi tó dúró yìí tó tó jẹ́ ọmọ tiyín náà ó ṣàlàyé ọ̀rọ̀ kan fún èmi àti màmí ẹ̀ wọ́n korò púpọ̀ láwọn ó tún wúwo lẹ́nu kò tiẹ̀ ṣe é béèrè gan. kí ló sọ. ó ní ó ní ẹ fipá bá òun lò pọ̀. Hehehehe <laughs> Ah. mi ò fi ipá bá ọmọ yín lò gbọ́ mo nawọ́ ọ̀fẹ́ sí ni mo súnmọ́ mo súnmọ́ gẹ́gẹ́ bí ọkùnrin àtobìnrin. irú ọ̀rọ̀ burúkú wo ló ń jáde lẹ́nu yẹn. ẹ bá gbọ́dọ̀ burúkú tó ń jáde lẹ́nu wọn ẹ̀yin nífẹ̀ẹ́ ọmọ sixteen years old. Ah. Ah, ọmọ sixteen years old ó ti bàlágà tó lọ́mọ ẹ wò. Eh, tó bá jẹ́ owó lẹ́fẹ̀ẹ́ name your price mo ṣetán láti fún yín ní iyekíye. ìkànnì máa yìí wọ́n rẹ̀ mí ni ẹ jẹ́ ká fọlọ́pàá mú wọn. bẹ́ẹ̀ ni ó yá. wúrà wúrà ṣe sùúrù náà ìyá wúrà ní sùúrù máa dùn. àmọ́ ọ̀gá nǹkan tẹ́ ṣe fún mi yìí ó dùn mí gan-an ó dùn mí gan-an ni sọjọ́ tó yẹ kó bínú kó faraya káàdá gbogbo ìgbà irú ọwọ́ àjòkó wá ń sọ̀rọ̀ òṣì bẹ́yẹ lẹ́nu sọ wúrà wúrà wúrà ọkọ mi. ọ̀gá nǹkan tẹ́ ṣe fún mi yìí ó dùn mí gan-an. sọjọ́ sit down sit down. Um, you see, you have to comport yourself tó o bá fẹ́ kí iṣẹ́ kó bọ́ lọ́wọ́ ẹ̀ á dáa kó tọwọ́ ọmọ ẹ̀ báṣọ. tó bá bí èèvà rẹ̀ máa fi owó kún sálárì ẹ̀ máa fowó kún sálárì ẹ̀ kò tẹ́ ẹ mọ́ bó ṣe wù mí sọ́jọ́ ó wù mí kí o di àná mi ọmọ ẹ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí mi ò gbé lọ ìyàwó mi lè mo fẹ́ ra ilé fún kóun náà wà láyé títí ẹ̀ ni kó máa gbádùn kó máa ṣe bó ṣe wọ́n nù lé ẹ̀yin tẹ́ jóbi ẹ̀ náà kí n dá yín lọ́lá tó bá jẹ́ mọ́tò lẹ́fẹ̀ẹ́ máa rà á mo lè ralé fún yín mo lè ṣe anything fún yín ẹ̀yin náà máa gbádùn láyé títí yín kó sì bírò ọkùnrin o lè sọ̀rọ̀ níwájú ọ̀gá ẹ̀ kó bàbá sàkẹ́ àbí nísìn our daughter is dead ó fẹ́ ibi bàbá jẹ́kijẹ́ki kìíní kan yìí ẹ̀ èmi o o ti pàdánù mi torí mi ò fẹ́ ní ìkankan bẹ́ẹ̀ ṣe mọ́ o pàdánù ọmọ o tún pàdánù ẹ̀mí ìyàwó ẹ̀ wo lẹ́tà tí ọmọ ẹ kọ sílẹ̀ wo ó dẹ̀ ní kí n má fẹ́ pé bòròrò ni ẹ àmọ́ mo sọ yín pé ò kì í ṣe bòròrò yorùbá ni ẹ pé sọjọ́ lórúkọ ẹ̀ ò sọjọ́ fún mi ìbànújẹ́ ló fún mi. driver daddy wà gbé mu ni. They just called me that the driver died. He committed suicide. Bí kí fa. fà? Mi ò o because mi ò ti tí ever meet new driver wọn rí. Wọ́n kàn sọ fún mi pé Fúlàní àbí Bòròró kan ni. Wọ́n dẹ̀ ló wà very hardworking. please kí ni nǹkan tó ń inspire àjọ yín. sir nǹkan tá a kàn observe ni wípé image arákùnrin ló máa ń draw all the time most time kò kí n fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n few time tó fi sọ̀rọ̀ a béèrè one or two questions lọ́wọ́ ẹ̀ ó ní arákùnrin ló máa ń yọ sóhun ní gbogbo ìgbà he said he's a karma ó sọ pé òun ni ẹ̀san òun dẹ̀ máa kí lórí gbogbo àṣírí pátápátá. Mm -hmm. Okay. But, uh, thank you. Um, Kita, you'll be fine. Huh? You'll be fine. Wọ́n mi gan-an, my dear dé padà sí Nàìjíríà next week. Hmm? It's okay. It's okay, my baby. It's okay. see i'm telling you the reality mi love kì í tán mo kàn mm, mo kàn pass time man. ní. love lọ lọ. Ọlọ́run. are you sure you truly love me? èmi èmi ok tí n bá parọ́ tí n bá parọ́ fún ẹ mọ́tò pa mí. ọlọ́run máa jẹ mọ́tò ò lè pa ẹ́ ah, ah, tí mọ́tò bá pẹ́ báwo ló ṣe fẹ́ fẹ́ mi báwo ni dream mi ṣe fẹ́ come to pass àná ah, kò possible. òun ti ya wèrè ó ti lọ́ntì ẹ̀yìn ẹ̀ kò kàn wá. Hmm? It's not my business. So I àdúrà mi ló gbà. Àdúrà ló gbà. Ẹlẹ́dàá mi ló mú kí tán. Ẹlẹ́dàá ẹlẹ́. Gbọ́n. Ah, ah. Ọjọ́ wẹ́dì mi lásán. Sẹ́lẹ̀nsẹ́. Máa kó ló. Ta ló máa ràn ah, lọ? Eh, eh, Lábúrò àwọn designers. Eh, ọmọ mo tọ́ dára mo ṣe máa. Ọmọ ṣe báyìí. Ọmọ ṣe báyìí. Ìyàwó. Ìyàwó. Ìyàwó.